啊。 pátá kò lẹ́gbẹ́ ọ̀kan ṣoṣo níbi àwọn níbi pàápàá rẹ̀ kò lẹ́gbẹ́ ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba ọba tó láàárẹ̀ ga níbi àwọn iṣẹ́ tí ń ṣe ìṣẹ́ni ó lè ṣèrú ẹ̀ téèyàn bá wá gbàtàn jẹ́ pẹ̀lú àwọn ìdàkọ̀ kan fáwọn tó wù nínú àwọn ẹ̀dá ẹ̀ tó ṣe wípé àwọn nǹkan ọ̀hún ọ̀sọ̀ àwọn àtọ́ ọlọ́run ọba dẹgbẹ́ ara wọn ṣùgbọ́n látara àìmọ̀kan ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti látara ìwòye ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó kúrú àti ìmá rẹ̀ tí ó tó nǹkan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ti rí àwọn agbára kan lára ẹ̀dá yàtọ̀ sọ́lọ̀ yóò wá mọ̀ rògbòhùn ọlọ́run àti ẹ̀dá òun ti dẹgbẹ̀rún tàbí kó pí ẹ̀dá òun náà lọ́lọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn bí wọ́n ti ń pe ànábì wa lọ́lọ́run nítorí àwọn àmì àwọn ẹ̀rí ìṣó bá fún ń gbìyànjú láti sọ̀rọ̀ lórí afún alápẹjú èèyàn mẹta tó sọ̀rọ̀ ń báyìí kiri bẹ́ẹ̀ náà ẹbẹ̀ kọ́ àwọn kan náà àwọn onímọ̀ kan ní mẹ́rin ní bó tó ṣùgbọ́n nítorí pé síyáàpù kan náà lọ bá ẹja fìyàn ẹlẹ́ àwọn míì bẹ tá a mú àtàwọn Al-Imam Suyuti ó kó àwọn tí wọ́n sọ̀rọ̀ nígbà kékeré ó kún àjọ sínú orin ṣùgbọ́n àwọn àfọ̀ òjì àkà àwọn míì sàwọn jọ àwọn tó sọ̀rọ̀ nígbà kékeré wọ́n sì ka mẹ́ńlá ṣùgbọ́n gbogbo àwọn yòókù lẹ́yìn àwọn tá a mẹ́nu bà yẹn ikhtilafu wà lórí wọn torí pé Ànábì sallallahu alaihi wa sallam ọ̀dà kọ́ wọn gẹ́gẹ́ bó ti sọ nínú hadith ó ti ẹ̀ pé àwọn gẹ́gẹ́ bẹ nínú àwọn ẹ̀rí táwọn afáfẹ́ dìbò orin ìmáàmù sí yóò dìbò bá nǹkan àgọ́ takallama fil mahdi nabi Muhammadun takallama fil mahdi nabi Muhammadun má gọ́rọ̀ wa Isa wa Yahya wal Khalil wa Maryamu

طفل لدي أخدودي يرويه مسلم وطفل لدي أخدودي يرويه مسلم ó tún kù ó tún kù ṣùgbọ́n yẹn ti tó kẹrin bá ọmọ lọ lé tẹ́bá tí ń lọ lónìí tàjà ìlà fi ń máa hàdé ńlá rẹ̀ yóò hàn wà ẹ̀yìn máa hàdé وعيسى ويحيى وعلى خالق يرويه مسلم ìtọ́ mú lọ ilé ní ẹ máa mú lọ ó ti fún ọ májẹ̀kẹ́ nìkan tọ́ jẹ́ wípé àwọn ìsá sọ̀rọ̀ ń bá kẹ́kẹ́ àwọn mìíràn sọ̀rọ̀ takallama fi mahadi nabi yu muhammadun ẹja fìyẹ́lẹ̀ wà Ìsá Ìsá sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ wa Yahya tábà ní àwọn àwọn ẹ̀rí kan àtàwọn àlàyé kan a lè ní Yahya náà sọ̀rọ̀ nígbà kékeré nítorí wà á tẹ́yìnà wọn lè ṣókí máa sọ bí ya ṣùgbẹ́já tó fi ẹ̀ẹ́lẹ̀ wà anábìwà ìrọ̀hìn wà Maryamu ẹjá tó fi ẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n wà mú kéré jù rẹ̀ jẹ́ anábì gàgán sọ yẹn fúnra rẹ̀ sallallahu alaihi wasallam òun ni ẹni tó fọ jù rẹ̀ jù má ọmọ tó fọ ọmọ ẹ̀hún ó sọ̀rọ̀ kékeré àbẹ́ sọ̀rọ̀ kékeré àti sọ́lánà fún màṣá hìdò yóò sọ̀fà ẹ̀sìlá fún bẹ́ẹ̀ ẹ̀sìlá fún bẹ́ẹ̀ bí àwọn àyùtá ní káfílẹ̀ ẹ̀já fẹ́lẹ̀ náà lẹ́yìn وطفل لدى الأردن يرمي وطفل ọmọ tó sọ̀rọ̀ bí kòtò táwọn èèyàn fẹ́ wọná ilé tí máa mùsùlùmí gbà wá ọmọ rògbé ọ̀la àlàáfíà yẹ̀rù wíhì mùsùlùmí máa mùsùlùmí gbà wá wà pé fúlọ́ọ̀rùn láàrín ọ̀pọ̀lọpọ̀ Taa a wá dé òun dídí òkú bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ìyá anábì wa Ìsá alayhi salatu ó jí òkú àmì ti dé oyé wa wípé ẹni tí ń fúnyàn lẹ́mìí tó lè gbà á débò náà lọ́lọ́hùn ìgbà tí èèyàn fi lè kú tọ́lọ̀ ń gbẹ̀mí ẹ̀ tí ẹnìkan wá àwa ni wípé ṣẹlẹ̀ yẹn túmọ̀ sí pé ànúbì Ìsá ti dọ́lọ́run lóòótọ́ ó kú jí òkú dìde ọdá kí ló tó fi ní agbára àti dá ẹ̀mí padà sáré ń ọlọ́run ti bẹ̀mí láàrẹ̀ bó ti ẹ̀ṣẹ́ wípé kìí ṣe ń táwọn ń lò ó fún yẹn ni o wà ó ṣe ìlà lánàbí ẹ máa jí láàyè pẹ̀lú ọlọ́run tó gba ẹ̀mí ẹ̀ ó náà ni ó dẹ ẹ̀mí ẹ̀ padà kìí ṣe mi o ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ló bẹ wọ́n dípò kú sí tọ́ka ń pẹ̀lú kùránì ẹ wá a ti ké nínú súra yìí di òkú sọ́rọ̀ ń di òkú síwájú ànábì wa ìsà bí ò òkú wá sọ pé gbà ọba ọba tọ́lá ga ó ní wàá yẹ kó

ama Israel wọn láwọn ò ní gbà níbi wa Musa gbọ́ alayhi salatu wassalam wọn ló dìgbà táwọn bá tó rí ọlọ́mọ ọba ní fètètè àwọn fẹ́ rí báyìí táwọn bá ti rí àwọn gbàgbọ́ ọlọ́ni fa àkọ́dá kó mọ̀ sán ikọ̀ ọlọ́run sì fi ìgbé gbá wọn mú gbogbo wọn sì kú ó dìbọ̀ ẹgbẹ́ gbogbo ṣe máa yájú lẹ̀ ní ẹbí ta bá fẹ́ wò nínú kí lákọ́ máa ń ṣe ìgbìmọ̀ al-aynayn anabi sallallahu alayhi wa sallam ó ní tí ẹ̀mí bá ti jáde lára tàbí awul basar ìrìnà ọ̀tẹ̀lẹ̀ tẹ́mi bá ti ń jáde ìrìnà náà ọ̀tẹ̀lẹ̀ èèyàn ní ìrànmọ́ ìyẹn ló kó fi yájú lẹ́wà ẹ̀ nítorí gbẹ̀yìn náà ni ó yájú ojú ti lọ tẹ bá fẹ́ wẹ̀ kú inú wọ́n wò bọ̀ wọ́n ti lọ ọlọ́ni fún mọ̀bá snáàkún lẹ́yìn náà gbìyìn dìde àhán mímbà àdì kíni lẹ́yìn tẹ́ ẹ̀ ti kú sáàrùn ìbẹ̀ ìsà ń bẹ̀lá yìí gbà náà tààlẹ̀ tó wá jí àwọn ènìyàn dìde ẹ̀ dáhùn ta ló jí àwọn ènìyàn dìde tó ti jẹ́ pé ọlọ́mọba ló jí wọn dìde ní òkú ó sì ṣe bẹ́ẹ̀ fẹ́ ọ̀dà ìjà tó mọ̀ mi وإذ قضيتم نفسا وإذ قضيتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها يحيي الله الموتى يحيي الله الموتى يحيي الله الموتى كذلك يحيي الله الموت ẹ bọ́lá ọtí máa jí òkú dìde ọlọ́run ní ẹmú ẹran màálù ẹmú bìkan lára rẹ̀ ẹ fi ná òkú tó kú tó fẹ́ da ogun lẹ̀ láàrin wọ́n sì fi màálù ná òkú sì dà láàyè sanabi isa mẹ́gbà láyé gbà rẹ̀ ọlọ́run bá ní dí òkú dìde ìwà máa ń ṣe dídì dìde yẹn ìmọ̀ fi sàmì fẹ́ni tó bá wúlò àwọn ànábì ẹ̀ ní ìrọ̀pá agbọ́mi yẹn ẹ máa ń fi dídí dìde ṣe àmì fún ẹni tó bá wù ú nínú àwọn tani nínú àwọn tani nínú àwọn ànábì ẹ̀ ó fi ṣàmì fún Ìsá bó ti fi ṣàmì fún Mùsá kì í ṣe Ìsá lọ́kọ́ fi ṣàmì fún àmì lásán ni eléyìí ò tó tí wọ́n fi sọ wá nù ẹ̀wájú táwọn afáàkàn yìí ni àkókò Ìsá dáa ميتا فقام له وأنت أحييت أجيالا من العدم ah ọ̀pọ̀ kò sí ilẹ̀ ẹ̀ kábúrúdà ni àhúkà ìsádà á mẹ́ta ń fàkọ́ mọ́làhù. àfòkà ìsádà á mẹ́ta ń fàkọ́ mọ́làhù. ọlọ́run sọ àná àwọn àtàjọ́ láyé òde tẹ́ ẹ̀ kí rí láyé ìgbà tó wà kéjì á ọkà búrúdà orí ọbẹ̀ pa àkókò ìsádà maita fàkọ́ màláhù wà á ta àyàyé ta àjìyà àdámì wà á ta àyàyé tó jẹ́ àhún rẹ̀ tó jẹ́ arákùnrin rẹ̀ torí kí àwọn ànábì ọlọ́run abúnáwò ìlàt ọmọ bàbá kan náà lòdùn yẹ́bà ànábì sọ́ọ́lá àlẹ́ wàlẹ́ sọ́ọ́lá ànábì ni ọmọ bàbá kan náà ó ní gbogbo àwọn ànábì ọlọ́run ìyá àwọn nìkan ló yàtọ̀ síra wọn ṣùgbọ́n bàbá gbogbo wọn padà papọ̀ ọmọ bàbá kan náà lòdùn. àbúkà ìsá arákùnrin rẹ ti ṣànábì wa ìsá dàá mẹ́ta ń fàkọ́ mọ́là ọ sọ fún òkú pé kó dìde òkú sì dìde ṣùgbọ́n kú ẹ̀yọ̀ kan náà mẹ́ta òkú kan àhúgà ẹ̀yìn sádàá mẹ́ta ọkùn òkú ẹ̀yọ̀ kan ó ní ó dìde òkú sì dìde bàá ń ta àhẹ̀yà ẹ̀yọ̀ muhammadu sallallahu alaihi wa sallam ọlá rẹ̀ ipò rẹ̀ ju tanubu àyíṣà anabi wa làwọn méjèèjì alayhi masalatu wasalam ṣùgbọ́n anabi jù lọ anabi ò dí òkú ẹyọ kan àìmọye òkú lànàbí sọdọ àlàyé anta ahyayta ajyala kódà àwọn òkú tí ò tí ì dáyé ànábì sọ wọn dàlàyé tí wọn bá ti tẹ̀lé ìrọ̀pẹ́ ẹgbọ́ mi yé àwọn òkú tí ò tí ì dáyé àwa yìí náà òkú làwa àbákan máa rìn lọ lórí ilẹ̀ láàmà gbátàríkì ìsìláàmù lọ́lọ́run fi sọ wá dàlàyé wa anta ahya ìta ajiyala. tí ọba mọ́sílámù yóò kú orí òkú náà ni ó wà tó tó fi kú ikú ó borí ikú fún ọ ikú ayé ó ti kọ́kọ́ kú láyé kó tó kú ẹni àwọn àpàyàn ará Òṣogbo yángórí òkú tí wọ́n bẹ̀rẹ̀ àwọn lára wọ́n ti máa ń ọ̀rẹ́ rẹ̀ ikú náà wọ́n á jẹ́ mẹ́ta wọ́n ti gbìyàn ẹni tí wọn lọ Facebook wọ́n ti dùn ẹ́ bẹ́ẹ̀ fídíò wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì gbé orí èèyàn lọ́wọ́ àtẹwọ́ ní tí mo wá fẹ́ lò ń bẹ́ẹ̀ nìyí àṣì ẹnìkan ń bẹ tọ́jọ́ rẹ̀ tiẹ̀ tí ń wo wèrè inú àwọn wèrè tí wọ́n ń wò wọ́n lọ ti fi gbà kan fáwọn kan lóyún nù ó sì rí bí ẹ ṣe ń ṣe iná dandan inú wọn yẹn ti ń lọ parí ẹ̀dẹ̀ àwọn ọlọ́pàá wá yà ibo lẹ gbé ara tó kù ẹ̀ ń tẹ tẹ gé orí ẹ̀ tẹ gé ọwọ́ ẹ̀ tẹ fà bẹ́ẹ̀ ó sì mọ̀ ọ́ dé wọ́n sọ̀rọ̀ ẹ̀ bá tẹ̀mí gan-an nítorí pé àwọn tí ń kówèrè lọ́dọ̀ wọn òkú làwọn òkú ní àà òkú ní wòkú lọ tí ìbá sòkú nígbà wọn amọ̀lọ́bẹ̀ ní sí wọ́n sọ́dọ̀kú àbí wọ́n sọ́dọ̀kú wọ́n sọ́dọ̀kú gọ́ọ̀mẹ̀ntì ní sí wọ́n gbé mọ́tò lọ́bẹ̀ wọ́n ti kó gbogbo àwọn tí wọ́n ti kún ọgbọ́n ọlọ́mọdé àṣìṣe àhúkà ẹ̀yìn sàdàá mẹ́ta fàkọ́ màláhù nàlẹ́ àdàmì bọ́bẹ̀ ọlọ́run fẹ́mi àti yín ọlọ́run níjẹ́ nìkan sọ̀rọ̀ nù wa kò sí ìtẹ́nìkan bá níṣẹ́ ìyanu kan bẹ tí ànábì wa Ìsá ẹ sọ pé ọ sọ àfẹnú òṣèlú ẹ tí ó fi wá special tí ó fi wá dànà tí ó fi wá dọlọ́hùn kọ́ sọ irú ìyanu ọ̀hún àfẹnú òṣèlú ẹ. anábìá Muhammad sallallahu nígbà tí jagun wọ́n ṣubú tán wọ́n wá rọ àwọn kèfèrí wọ́n rọ wọn dà síbi tí wọ́n rọ wọn dà fàhálì wàjá tó mọ́ ìwà àdàrọ̀ bòkun hankọ́ ojú tọ́lọ̀ bá sàdéhùn láti rí ọlọ́run bá sàdéhùn pa àṣẹgun ní àṣẹgun ní wáyọ̀ ẹ̀yin rẹ̀ sùn lọ́lẹ̀ tẹ́tẹ́ kú lọ ní gbogbo bá dàrí ṣé ń tí ọlọ́run àwọn náà bá ń sí ẹ ti rí ìkan náà sàbí bóyá ó ní ànábì ọlọ́run mọ̀ ní iná kàlá tó sì mẹ́wò lè mọ̀ ọlọ́run mọ̀ lóò lè bókù sọ̀rọ̀ ó sì ń bá wọn sọ̀rọ̀ àwọn eléyìí máa ti kú jẹ́ máa ti lọ ọlọ́run sì ti sọ pé o ò lè mú òkú gbọ́ràn torí kí wọ́n ti kú wọn ti lọ anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ní bẹ́ẹ̀ ṣe tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ń gbọ́ innahum la yasma'un innahum la yasma'un wọ́n ń gbọ́ dáadáa anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run dá ẹ̀mí wọn وأنت أحييت أجيالا ọlọ́run máa fi ṣe àmì ọlọ́run máa fi ṣe àmì fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ànẹ́bì ẹ̀ nínú àwọn àránṣẹ́ ẹ̀ kó lè máa jẹ́ ẹ̀rí máa jẹ́mi só wípé ẹni yìí sì yàn lásán ṣùgbọ́n àwọn àmì náà kọ̀wá sóyíntọ̀ náà dọ́lọ́run ọlọ́ni wà á tàyè náà wà á tàyè náà Isa bin Maryam al-bayyinat wà á yáde náà ọlọ́ni afẹ́yẹsà ọmọ Maryama afọ́ ní àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tọ́lọ̀ fún lásán ewolókun tá a ti ẹ̀rí tí wọ́n lọ dá rárá tí wọ́n fi ń pè lọ́lọ́ tí wọ́n ti gbọ́ sọ́ọ̀ kí n sọ ẹni tó ṣerú ẹ̀ fún ọ̀ká tó kùn mí lójú ẹ̀ náà láti mẹ́nu bà kí wá lọ́wọ́ ọ̀làjọ́ afọ́jú anábì náà là sallallahu alaihi wasallam ó jókòó dìde Ìsá Mùsá jì ọlọ́run jókòó dìde fún anábì Mùsá ó dìde ó di fún anábì Muhammad kí lọ́tún kù ó fẹ́ atẹ́gùn sẹ́yẹ la òkú ẹyẹ náà anábì wa Ibrahim náà kù ànábì tó wá kó kùtà wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́ tí wọ́n ń sàṣàlá tó lọ tí wọ́n ń ṣe ìyàfọ́mọ́ fọ́lọ̀ lọ́wọ́ rẹ̀ lóhùn òsì yẹn. tó pọ̀ ọ̀nìyàn náà tó da ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń bẹ lógún kan tí wọ́n àrò mi mọ́ ànábì sì na ìka rẹ̀ àlùbáríkà ó sì ná sí lọ kìnnì omi sì ń jáde ní omi ìdúrà wọn sọ̀tọ̀lá odò omi tó pọ̀ wọ́n sì fi omi yẹn sàlùwàlà wọ́n ti gbé abọ́ àwọn èèyàn ti ń bẹ lóko tí wọ́n ní tí wọ́n jẹ rí tó sì jẹ pé wọ́n sì lọ gbé làbí lò díẹ̀ díẹ̀ bàbá yìí anábì ti ṣàdúrà sí anábì ni ẹ lọ́mọ múdà fúnnú tẹ́wọ̀n jẹ́ mi wọ́n sì ń lọ mu wọ́n sì ń lọ mu wọ́n sì ń jẹ wọ́n sì ń yó wọ́n sì ń jẹ wọ́n sì ń yó ìdí sì mẹ́mi ò tó. ọwọ́ ta anábì lómi àlùwà láti jáde. tọ́ba tún mọ̀ tún sọ.

غلب من يملك من الله شيئا لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل ومن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا اجعلكم اليوم ọlọ́run láwọn tí wọ́n sọ wípé ìsọ ọmọ mariama tí wọ́n pè lọ́lọ́run tí wọ́n pè àlùmọ̀sí ọmọ mariama mẹsáyà ọmọ mariama tí wọ́n lọ́lọ́run ọba ní kẹfìrí ní ẹ̀sìn mùsùlùmí kẹfìrí pàmbélé ọlọ́run ní kó gbàǹbí wọ́n lè rè sọ fún wa fàmà yamliku minallahi shay'an ta ló tó bẹ́ẹ̀ tó lágbára nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba yín náà àrùn ọ̀dà ayé yóò tó bá ṣe tán tó lòun fẹ́ pamọ́ sí ìhùwọ́ ọmọ Maryam àrùn ta ni ó lọ́wọ́ Ọlọ́run ẹ máa tọ́ ni yín tọ́ jù nínú táwọn èèyàn ń pè lẹ́sìn wọn ni kéèyàn sọ pé Ọlọ́run àwọn ẹ̀dá rẹ̀ lọ́pa. àrùbá dámà gbàgbé o alukur'ani ní máa sọ yẹn dàlàyé alukur'ani ní máa jórí èèyàn pé tá a bá ní àwọn èèyàn kan wọ́n já èdè wọn wá pọ̀ lọ́hùn ọlọ́hùn tó dáa àwọn wá lágbára lórí ẹ̀ wọ́n wá pa ẹ dàgbò irú ọlọ́hùn olù irú ọlọ́hùn lẹ́ẹ̀ká pé tí ọmọ sábẹ́ ni ọmọ ẹ pa á ẹni ọba pè lọ́lọ́run ọba fún ọ tó sì tó ló tó kú ó kú irú ọlọ́run ó wà nìyẹn irú ọlọ́run wọ̀nyí bá ń fẹ́ sọ kejì sí bámi sí bámi fẹsẹ̀ kejì sí ìtọ́ ọ̀ka náà nù. ìdá máa tọ́lé ìdá òfin sùn ẹ̀ṣẹ̀ kan. ó ẹsẹ̀ méjì ni O kẹsẹ̀ kan O ìsìn òkẹsẹ̀. àmọ́tù. ajísò lè yẹn jáde táwọn èèyàn bá pa ẹni tí wọ́n ń pè lọ́lọ́run ọba fúnra wọn wọn lọ́lọ́run ni àwọn ni ẹ pa irú ọlọ́run oba wò ni ẹ báwo ló ṣe lágbára ọ̀dà òkè nígbà tí wọ́n wá pa la ilaha illallah bó wọn ṣe lágbára lórí o ìyẹn lọ́lọ́run bá fi ní pé tọ́lọ́run bá ṣe tán tí ó pa tọ́lọ́run fẹ́ ṣe nǹkan kan fún un tọ́lọ́run bá fẹ́ parun tálẹ́ǹtì tí ó gbà kalẹ̀ ìgbà wàhálà dé ta ló náà pé ele ele lima sabakhtani ele ele lima sabakhtani bí a ṣe ló wínú kí n parí pé èdè ọlọ́mọ máa fi mí lẹ̀ ta ni wọ́n ń pè ọdẹ jáfe léyìí kò mọ́lì mọ́ sí obìnrin máa rọ yàmà ilá rasulun qad ga ó ní masihu ọmọ mariama kọjá nǹkan kan bí ìbá ṣe rántí ọlọ kọjá kọ láti mí ń kọ bí lè hẹrù rọṣọ kìí sì sùn lákọ̀ọ́kọ́ ránṣẹ́ àwọn àṣọ sí àgbẹ tábà wà ní ìjẹ náà ṣe ti special wa ó mọ òun ṣe dé ìyá rẹ jẹ ni ó gbà tán fọlọ́wọ́n bá ọlọ́wọ́ ní àmì rí tẹ́ẹ̀fì mọ̀ pé méjèèjì sọ̀lọ́ kíánà yàkùlá àwọn méjèèjì kí wọ́n tó lè sẹ̀mí àbí kí wọ́n torí oúnjẹ tá ń jẹ yẹn torí pa bùkátà sí láti sẹ̀mí ọlọ́lá àwọn méjèèjì ń jẹun ẹni tó ṣe pé tí ọba jẹun kò lè sẹ̀mí kò lè jọlọ torí ẹni ọba jẹun yọ yàjọ àmì òní àmì òní tọ̀ káwá náà ti lọ láàyílá àyè ọlọ́mọ màjá sọnù ọlọ́mọ màjá sọnù anábìwá isa ìgbàgbọ́ mùsùlùmí ni pé ọlọ́mọ bá pàtàkì rẹ̀ ọkà sí ọkà yìí ṣe rí àwọn kèfèrí mi orí wọn pé ju àwọn kèfèrí ayé òde òní lọ ọlọ́run sọ̀rọ̀ fún wa nínú Suratul Mu'minun nígbà tí àwọn àránṣẹ́ ọlọ́run ọba kan tó dé wá báwọn kan náà àwọn kèfèrí wọ́n wá wọ̀nyí pé eléyìí níwọ̀n special sáwà wọ́n yìí ránṣẹ́ ọlọ́run ọba náà ẹ má gbàgbọ́ ẹ má gbàgbọ́ bóò láti gbàgbọ́ tó sì jẹ́ wípé yàkúlò mi máa ta kọlu ọ̀nà mi nù wàyẹ ṣọ́rọ́bù mi máa ta ṣọ́rọ́bù ọ̀yà. Ọ̀pọ̀ àlùmọ́lẹ̀ mi ẹ máa gbá àwọn kèfèrí àwọn kèfèrí torí àwọn kèfèrí jọ̀n orí wọn pé wọ́n ní máa ha dá ilá lọ́sàrún ní fìlọ̀kún abárí èèyàn bí irú ilẹ̀ lè èèyàn ni kí ló dùn mí ní já abárí èèyàn bí irú yín tó ṣe pé yà kó ló mi má ta special tí ànábì wa ayé sábà ti lé ń jẹun kò lè jẹ́ nǹkan

ṣe ẹ ní jẹun ni ẹni àwọn oúnjẹ bò àwọn ìjẹun à ah! àwọn tí ìjẹun mo gbà lálejò nǹkan yàn ọmọ pé èsì èèyàn ló ń gbà lálejò ẹni tí ó ẹni tó bá ti lé ń jẹun èèyàn ni for sure for gini o for sure eléyìí tí ó ṣe ọ̀tàn yẹn yàn ọ ń jẹun èèyàn ni ọ tọ́ ọ bá ti rí bí ọ wálé ayé yìí tó sì ń rẹ táwọn èèyàn rẹ mọ́fù tí wọn náà rẹ mọ́fù tó gba tọ́lẹ̀tì lọ nígbà tí ó bá jọ ń gbẹ ọ lè jọ lọ́hùn ọ lè jọ lọ́hùn tó o bá pẹrẹ ń wòlíì á wò pé ṣíṣe ọwọ́ rẹ yọṣẹ wòlíì lóòótọ́ àbí ọ̀tọ̀ tó o bá pẹrẹ lánàá bí ọlọ́run bá ní ìsìn á nìkan lọ wọn gbé ọ lọ sọ́dọ̀ àwọn kan gbé ọ lọ àrùn nǹkan ti bọ́ sí làákà yẹn ni torí kò sáà náà bímọ ṣùgbọ́n lẹ́yìn eléyẹn kò sí nǹkan mìíràn ọlọ́láwà la fún Ìsá ọmọ Maryam ní bàjìnà wà àyíyálẹ̀ ọlọ́lá tó ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí mímá Jibrilu tó máa ń tẹ̀lé kì gbogbo ṣẹ́ ẹ̀yanu tó ṣe pátápátá Jibrilu lọ́lọ́n fi kún lọ tó bá ti fẹ́ ẹ̀mí Jibrilu lẹ̀mí ẹjá tó fi ẹmọ́jà ìgbàjí sáàmì ìrú yóò fẹ́ sọ àwọn èèyàn lẹ́yìn Mùsá kí lè sọ́wọ́n ó ní pàṣírùtù bí máa lámúyá bí sọ̀rọ̀ mi yìí fákọ̀bárí tọkọ bí tọ́ka mi ní afárí rọ̀sù ìfànà bá tó ha bẹ́ẹ̀ka tó alíkà فقالوا àwọn mẹ̀lẹ́kà tọ́lọ̀wọ̀ bá rán pé kí wọ́n wá rán Jibrilu tó wá rán wa lọ́wọ́ àti àwọn ènìyàn rẹ̀ kí wọ́n mọ́ bá àtẹ̀rì erípa rẹ̀ lọ́kàn rí lọ́kàn bù ó sì mú erípa rẹ̀ tó bù ó sì san mọ́ màálù lẹ́nu ọlọ́run musa ti ń sìnú ẹ̀rí pé òsínlẹ̀ ọlọ́run rẹ̀ ti ń sìnú ọgbàgbé ẹlẹ́ni fanẹ́sìyà ọgbàgbé ẹ̀yìn ọya ẹja bọ́jẹ gbogbo wọn sì dó di. pé èèyàn bá nǹkan tí òye sọ̀rọ̀ sọ̀rọ̀ bí èèyàn ṣe kan ọ̀sọ́ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo tágbára rẹ̀ gbogbo ń tọ́dá táwọn ti ń pera wọn lágbára ti ń ní nǹkan ọlọ́run ta gbogbo kálukú ẹjọ́ ọlọ́run ọba ní ikú ikú ń kápá wọn àbí ọ̀ká pa wọn ikú tó pa lálá nílé ìrá ó lọ́pọ̀ ẹgbẹ̀dí olóògùn ọ̀sẹ́ni náà máa kí ikú ò wá. ó lálá nílé ìrá. yẹ́ fi ń sọ̀rọ̀ ayé di nǹkan gbogbo àwọn ajá ń gbẹ̀rẹ̀ àwọn wòlé gbogbo àwọn ajá ń gbẹ̀rẹ̀ àwọn nìkan gbogbo àwọn ajá ní ẹlòmíì tó fẹ́ẹ̀ lọ́wọ́ ju òkú dìde náà àjẹmẹ̀ láyé nìsí. ẹgbẹ́ nìkan wẹ́ẹ̀ dẹ́ ńgbà kan dáàgì ọ wá dà lù gbogbo líle ní ọbẹ̀ kún lọ́dà kò yẹ ká fọ́jú ọ̀sẹ̀kùlẹ̀ dẹ̀ kò yẹ ká arọ́ ọ̀sẹ̀kùlẹ̀ dẹ̀ àwọn tá a mọ̀ láàárọ̀ láti gbà náà títí sí àsìmọ́ láàárọ̀ títí sí àwọn arọ́ tó wáyé gbé ńgbà náà mọ̀ wọ́n wà á ah, mímí ò bá rọ kẹ́kẹ́ lédè ìrìnbó làwọn arọ <laughs> arọ sì dìde gbà ní afọ́jú ẹ̀dàkùnrin bá júwe lé afọ́jú tó yẹ ojú rẹ̀ lálẹ́dẹ̀ ìgbà náà ọmọ ilé ìbò ni ẹ̀yin tẹ́ bá sì fẹ́ rí special ó níye tí wọ́n san ẹ̀yin tẹ́ bá fẹ́ rí ọ̀gá special ó níye tí wọ́n san ẹ̀ẹ́dá dórí okú lọ́ọ̀jẹ́ tó bá gbà sí Islam ọ̀bá yí ọ yékéyéké o ti kú tẹ́yányán ìnáka látó sími ẹ̀wò lè máa wòta wà látó sími ẹ̀wò só má jù àìdá wà láwọn òdẹ̀rẹ́ ìnáka látó sími ẹ̀wò lè máa wòta wà látó sími ẹ̀wò só má jù àìdá wà láwọn òdẹ̀rẹ́ ọlọ́ọ̀ni rẹ̀ ànábì àwọn tó ń dààmú ara rẹ̀ lórí wọn yòókù ni àwọn ti kú ayé bó o ṣe wulẹ̀ kó o ṣe wá àṣì tó kọ́ ọ sọ̀rọ̀ tó ìnákàlà tó sì mẹ́wọ̀n ìmọ̀ ó tó bẹ̀ kó jókòó ọgbọ́ràn wàlá tó sì mẹ́wọ̀n súnmà ẹni di tán yányá bọ́ ọ bá ń pé kò lè gbọ́ kì í sì wọ́n ló di ọjọ́ ìdáwà ìlànà ẹ máa wo ní agbára ẹ máa kankan mẹ́ẹ̀ ọlọ́run ni ò lè mú odi gbọ́rọ̀ tó bá ti kọ̀yìn sí ọ

ọlọ́run ti ti wá parí ẹ̀ lẹ̀ pé kẹ́ tó sọ pé ah, ọlọ́run ní olè gbọ́rọ̀ ọ̀dà àyíjọ́ wa ń dọ̀rọ̀ ọlọ́run ní ìdá wà. kò tó sọ pé wà láwú lásán ó tún fi mú sí tó ti kọ̀yìn sí ọ ó ní wà láwú wọ́n pẹ̀ yìí náà tẹ́yìn ẹ ti kọ̀ tó yẹ pé yìnlẹ̀ ẹjọ́ kọ síra yín kò lè gbọ́n tó sọ sí ó lè gbọ́ láyé láyé kò lè gbọ́ sáyìn láńgbèdè mi ò rí kùránì pé kò ṣeé tọwọ́ bàjẹ́ bọ̀ ihe ló fi jọ́ jẹ́ pé òun náà láàmà fi fọ́ àwọn àtọ̀hún láàmà fi fọ́ wọn lẹ́nu mùsùlùmí mọ tó o ti mẹ̀sìn rẹ dàlàyé tó o bá rẹ inú òkú ló kù sí ó ti kọ́kọ́ kúná kó tó wá kú òrìjìnà ọlọ́mọ pa ara yìí ọlọ́mọ sọ àdókù mọ́láyé láti dàlàyé wà á àràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ àfakúnlà máa jàjá parí àyà lónìí ọlọ́run ṣe òdò àtàwọn ànẹ́bí ọlọ́run bá bá ti dé tí tí wọ́n bá ti ń sọ bá ti bá fẹ̀ ẹnu yín mú ìsìtàkùnbárò tó ẹwà máa wù sí àn sáfàrí ẹ̀kọ́ sáfàrí ẹ̀kọ́ gàgbẹ̀tún wà fàrí ọlọ́run láwọn kan nù wa ẹni wọ́n ń parọ́ ẹni ọlọ́run ránṣẹ́ ó dòkùrọ̀ ìfọ̀rí ìkúndọ́kọ̀tọ́lú ẹ tó pa àwọn míì wọ́n pa àwọn ọmọ ìsọ̀rọ̀ ìyàwó lè débi pé wọ́n tó pa àwọn míì náà wọ́n sọ lọ bó wàhálà tó bọ̀ tán tí wọ́n náà ti rí àpàdà máa ń gbọ́ ọlọ́run bá tún tẹ̀síwájú ẹ̀kọ́ pọ̀ ní Al-Qur'an mélòó sì làwé ó dì lónìí lórí twenty twenty four a ṣe ń wọ̀ pé láti parí tẹ̀sí ìrúkà bóyá lọ́la káma ṣe lọ lọ́la àmọ́ owó subhanahu wa ta'ala muhammadika aṣọ́dọ̀ lọ́la ìṣọ́ táwa rẹ̀ tó wá ní bèrè ọ̀yà ìjẹta ọ̀yà ọ̀yà ọ̀yà. Hmm. ọ̀rọ̀ yẹn ti ṣáájú tàfsírù yẹn ti ṣáájú ẹlọ́gbọ́ ànípa àṣẹ́yìn ọ̀yá ọ̀yá ọ̀yá tánà mọ́ fún náà sẹ́yìn ẹjẹ́ wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ọ̀yá wàhálẹ́kùn sàrà ok tẹ́ bá bá wọn jẹ́ kí mọ́gírìbì lọ́wọ́ ẹ bá àwọn oníjàmọ́ ẹ̀hán kí ẹ tó wá ṣẹ̀wá kí asìlè àbí táàyè bá wà síwájú kí wọ́n tó kí ló pọ̀ kéèyàn wá máa jẹ asìlè náà das sí kó mọ́ gíríbì kọ̀dá o ọlọ́run kan náà wàhálẹ́gùn sàlà sọ́jọ́ máa ń mọ̀ mọ́ ẹjẹ́ ń dáhùn ni mo ti sọ. So. náà mo ti sọ yín wọ́n yá àjà mo ti lọ. one ẹ̀sìn ní ìsìlámù wọ́n wá ń lo nípa ọ̀rọ̀ pé sípàtọ̀ ọ̀rọ̀ ní iṣẹ́ kan tí a lè yọlá wọn náà ní ó wá lè dé wọ́n wá sọ pé ẹ̀mí lọ́rọ̀ náà kò dáa ìsìlámù ó wá lè pé tí ó bá ti jẹ́ pé sípàtọ̀ ọ̀rọ̀ kò sí nǹkan tí ẹ̀mí yọ kó àti pé sánà kò ṣe ọ̀rọ̀ tó wá mú àwọn àyà. nítorí pé aláìmọ̀kan ni. jununu hó majnunu àti wàá sàlàyé ẹ̀ lánàá nígbà tó wà lánàá bẹ́ẹ̀ ni mo sàlàyé àbí mi sàlàyé wà ruhun minhu àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ lánàá àbí mi sọ à ń sẹ̀yẹ̀ wà lánàá lọ́dún tafsiru àná ó yà kí. wa alaikum salaam. náà. ṣé màmá rẹ̀ yẹn gbé lọ́dọ̀ àbí ògbé lọ́dọ̀ ẹ̀ ta ni máa ń ṣètò tí màmá rẹ̀ ọjà rárá yọ yọ ti màmá ẹ̀ ní kò fún màmá ẹ̀ bó ti jẹ́ pé ní ń yàwùn rárá ẹni tí ò bá sóhun ní ń bọ̀ nípìnlẹ̀ ló lọ ló máa ń gbé fún àyàfi tí ò bá wá ní nǹkan míì tí ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe láti kọjá pé èèyàn kan lè ó gbogbo ẹ̀ fún tí èèyàn bá yọ ráìsì fún èèyàn mẹ́wàá nìsín ráìsì èèyàn mẹ́wàá bíi ráìsì abọ́ kan àti làjì lọ́nà mẹ́wàá bí ìlàjì àpò nù àbí àkíyàn wá gbé fẹ́yàn kan lọ́jọ́ ọdún àà fakiru mùsùlùmí pọ̀ kó yọ kọ́sàbọ́ sí ní mẹ́rin mẹ́rin àbábọ́ mẹ́ta mẹ́ta ẹni fámìlì tó bá jẹ abọ́ mẹ́ta ráìsì tán lọ́jọ́ ọdún wọ́n gbìyànjú wọ́n pọ̀ fámìlì wọ́n pọ̀ èyàn ọ̀sà bọ́ sí ni èyàn àwọn àyọ ọlọ́wọ́ bó bu aláṣìírí ọ̀sà nù wa ha subhanakala yóò à ẹ jẹ́ ń dáhùn tí wa alaikum salaam àyẹn tó bá jẹ́ pé eléyìí tí ń bára balẹ̀ ṣàlàyé ni kèésò ní lẹ́bí kèésò ní o. ayọ̀.